نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن حسن العاقبة للمتقين قال الله تعالى مثل الجنة التي وعد المتقون تجري من تحتها الأنهار أكلها دائم وذلها تلك عقبى الذين اتقوا وعقبى الكافرين النار عباد الله إن أعظم ما يحذر منه الإنسان أن يقع في أصناف الذين لا يحبهم الله عز وجل وهناك أصناف متعددة من الناس لا يحبهم الله سبحانه وتعالى من هؤلاء الأصناف الأثيم والكفور قال الله تعالى يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار عثيم وقال سبحانه وتعالى وأطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين ومن أصناف الناس الذين لا يحبهم الله عز وجل المعتدي والظالم قال الله تعالى يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين وقال سبحانه وتعالى وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم والله لا يحب الظالمين ومن أصناف الناس الذين لا يحبهم الله عز وجل المستكبر والمفسد قال الله تعالى لا جرم أنه يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين وقال سبحانه وتعالى وابتغي فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قول هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فمن أصناف الناس الذين لا يحبهم الله عز وجل الفرح والخوان قال الله تعالى إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة على القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وقال سبحانه وتعالى والله لا يحب كل قوان عفيف إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل قوان عفيف ومن أصناف الناس الذين لا يحبهم الله عز وجل المصرف والمخور قال سبحانه وتعالى يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين وقال سبحانه وتعالى ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل خوان إن الله لا يحب كل مختال فخور adúgbò fún ọlọ́mọba ọlọ́mọba tí ó sinmi àti ẹ̀yìn ní mùsùlùmí àpadà síbó èyí tí máa ń bá yẹn lóyún fi fi ẹ̀sìn islam sílẹ̀ kí ọlọ́mọba gbé ọ̀sọ́ èmi àti ẹ̀yìn kúrò níbẹ̀ adúgbò fún ọlọ́mọba tí ó tún yọ̀ǹda fún wa láti gán ní jimá tí kí ọlọ́run àgbẹ̀ mọ́sàdé dá sí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lórílẹ̀ yorùbá ó sì gbálẹ̀ sí fún ẹnì wa. àtọ̀rọ̀ ìkẹ́yìn fún anabi wa muhammed sọ́kọ̀ọ́ àríwọ̀sílẹ̀ ẹni tí ọlọ́run bá ti ó gbé dìde láti lè jẹ́ ìkẹ́ àti aná fún gbogbo àgbáńlá ìbátá ìkẹ́ àti ìgẹ̀ náà kí ó máa bá àwọn aráalé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lùgbà àti gbogbo àwọn tí a bá tún tẹ̀lé ìbẹ̀rù ọlọ́run ọba ṣíṣe nǹkan tó wọn ọba fi ń jíjìnà sí nǹkan tí ọlọ́run bọ̀ fẹ́ ó di owó ìní àti ẹ̀yìn ẹni tí ó ní ìgbẹ̀yìn àdùn lọ́jọ́ gbélé àkìyàmà òun náà ni àwọn tí ń bẹ̀rù ọlọ́run ọlọ́run bá sọ pé àpèjúwe ọgbà àlìjẹ́nà ìta pèsè lẹ̀ fún àwọn tó jẹ́ olùbẹ̀rù ọlọ́run òun náà ni àlìjẹ́nà ètò sí pé akérèmọdò onírànràn omi omi ìtọ́jẹ́ ti wà omi ìtọ́jẹ́ ti oyin yóò máa sàn níbẹ̀ gbòòtì ibẹ̀ yóò máa wà lọ láéláé ni bákan náà jíjẹ mímu níbẹ̀ kò ní gé kò sí kò ká dàbí pé à ń ronú kí láá jẹ kí láá mu níbẹ̀ torí pé gbére ni gbòòtì rẹ̀ náà sì ní yóò máa wà lọ láéláé ni ọlọ́ọ̀bá wa sùpàánù wa sàlẹ̀ sọ pé tí ló fà ó falẹ̀ ní àtàkọ̀ wà ó falẹ̀ kẹfìrí nàdá ìyẹn ní ìgbẹ̀yìn tó dáa ètò ọ̀wà fún àwọn tí ọjọ́ olùbẹ̀rù ọlọ́run wa sùlùmánù wa tààrà ṣùgbọ́n àwọn tí ó yàpọ̀ ọlọ́run tí wọ́n ṣe tọ́rọ̀ ọba fẹ́ lórílẹ̀ èdè ìgbẹ̀yìn tiwọn ìlànà ní kí ọlọ́run yìí kọ́sà lórí ọ̀kan wa kúrò níbẹ̀. nínú nǹkan tí ó tóbi jù tí ọmọ nìyẹn máa ń wá sọ̀rọ̀ fún òun náà ní kọ́kọ́ tọ́lọ́wọ́n bá sọ pé òun nífẹ̀ẹ́ yàn sọ̀rọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ ó ti parun kọ́nà ọ̀rọ̀ kí ó sàánú ìkọ̀ọ̀lá wa. a ti sọ níjẹjọ àwọn wo ni ọlọ́run bá sọ pé òun nífẹ̀ẹ́ sí lónìí pẹ̀lú ògùn ọlọ́run àwọn wo ni ọlọ́run bá sọ nínú alukur'an tó dé ìdí sọ tọ́sàdáyà rí wọn sínú alukur'an wípé àwọn èèyàn báyìí òun ò nífẹ̀ẹ́ wọn rárá tó ń tọ́ka sí pé ẹnì kọ̀ọ̀kan wa gbọ́dọ̀ máa àwọn èèyàn yìí ká sì sọ́ra láti lè mọ́ kó sí kan lára wọn torí pé tí nri bá lórílẹ̀ kọ́dà kọ́ máa rí jẹ kọ́ máa rí mu ọwọ́ ọjẹ́ tí ọba ti kó sínú ìkan lára àwọn èèyàn yìí ó wà nínú àwọn tó ti pé ọlọ́run kò nífẹ̀ẹ́ sí rárá kí kí ó sànù wa. àwọn èèyàn àkọ́kọ́ nínú àwọn tó ti pé nínú ẹnití ó jẹ́ mùsùlùmí kódà kọ́ má rí jẹ kọ́ má rí mu kọ́ máa dúpẹ́ fún ọlọ́run torí pé nígbà tí ọlọ́run bá sọ pé òun ò nífẹ̀ẹ́ kẹfẹ́rí ìtumẹ̀ ni pé ẹni tó jẹ́ mùsùlùmí olólùfẹ́ ọlọ́run ọba ni àríjẹ arímu ọkọ ni àpẹẹrẹ pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ yẹn ìtí èèyàn fi máa mà sọ́nà owó nífẹ̀ẹ́ wọn òun náà ni kéèyàn jẹ́ mùsùlùmí tó yanjú tí èsì mùsùlùmí ló kọ́ ọlọ́run ọba sọ nínú àlùkò hàn pé yẹmọ́hàkó lọ́wọ́ rírà wọ́n yóò fi sọ̀dọ̀pá. owó èlé gbígbà ọlọ́run bá sọ yìí pé òun ò ní fi àgbàlùkà sí òun ọ̀parun ni ìyẹn lọ́kọ̀ọ́ tó já sí pé gbogbo ẹni tí ń pe owó èlé ẹ̀rí pé àtúbọ̀tán wò yé dáa àbámà náà ní gbẹ̀yìn fún wa torí pé ọfẹ́ sọ́ọ̀fù problem ni ṣùgbọ́n ọ̀dà mọ̀ ni torí pé owó tó gbà nígbà tí ọba dá padà yóò ti di gọ̀ọ̀rọ̀ yìí ọlọ́run bá sọ pé gbogbo ẹ ti gba rìbá gbé nǹkan lé láńtà gbégbá lé igbá àti gbogbo kọ tí wọ́n rí kí wọ́n pè é yálà ti báńkì ni o àbí èsì àwọn aládàáni ṣe ní sí ni o. ọlọ́run bá sọ àwọn ọ̀dà ara sọ pé alùbáríkò ò lè wọ̀ rárá ọlọ́run bá sì pè fún ẹni tí ń gba rìbá yìí alùbáríkò ò lè wọ inú owó rẹ̀ tì ṣe ṣùgbọ́n àwọn yóò fi sọ́dà pàt sàárà téèyàn bá ṣe tọ́ba fi kẹyọ kálẹ̀ àdìtẹ̀lé yọ ọ́ máa bà á yẹni pé lára tí àlùbáríkà fi máa wọ òwò àti téèyàn òun náà ni kéèyàn sí sàárà lójú kànáà yìí tọ́já sí pé ọtí ọlọ́run ọmọ sùpàhánù wàtí alálọ́run torí pé àdìgbèlé ọmọ bá ọlọ́run ọmọ parí ẹ̀ pé ẹlọ́mọ yìí pé òun ò nífẹ̀ẹ́ sí ẹ̀ńtọ́jẹ́ kẹfìrí rárá. bákan náà ẹ̀ńtọ́jẹ́ lẹ́sẹ̀ ètò ṣe pé tẹ́ bá àkíyèsí sí àkíyèsí rẹ̀ yìí pé èyí tó ń ṣe yìí ọ̀yà pásítọ̀ náà àti ti anábìwọ̀ muhammed sọ́kọ̀ mahamud sẹ́lẹ̀ àtúbọ̀tán rẹ̀ sì dá láyé àti lọ́yọ̀ gbẹ̀dẹ̀ alùkìyàmà yóò ní sẹ́yìn dọ́rùn rí ni yóò tún lè pápá lérí ẹ̀sẹ̀ tí ń sẹ̀lẹ̀ ọlọ́run bá sọ pé òun ò nífẹ̀ẹ́ sáwọn ẹni yìí náà. bákan náà nínú ayọ̀ mi nínú alukur'an ọlọ́run bá sọ pé wà á sí ọlọ́ wa àti rasul fa ìntà wọ́n lọ fa ìnà ọ̀gbà ẹ sì tẹ̀lé ànábi wa muhammed sọ̀rọ̀ láti lè rí ìsẹ̀mí ayé tó rọrùn sí àfi kéèyàn ó tẹ̀lé tọ́lọ́run àti ti ànábi tí ìbá ti pa tọ́lọ́run àti ti ànábi tì ìgbésí ayé ìyẹgbẹrẹ ìgbésí ayé ìlera ìní irú ẹni bẹ́ẹ̀ yóò máa gbé ọlọ́run bá ṣe pé tí òun padà yín láti ẹgbẹ́ ẹ̀tẹ̀lé òun ẹ̀tẹ̀lé ànábi tẹ̀bá wá gún rí fẹ́ sọ pé ẹ̀ nítorí wọn bá tẹ̀lé ìfẹ́ inú yín lẹ́ẹ̀ máa ṣe fa iná lọ́hà lẹ́yìn ẹ̀kọ́ ìkàfẹ́rẹ́ irú àwọn ẹni báyìí kẹfìrí ni wọ́n òun ò sì nífẹ̀ẹ́ sí ẹ̀tọ́ jẹ́ kẹfìrí rárá nínú àwọn tọ́lọ́ ọba tó fi ń gbé sọ sínú alukur'an pé òun ò nífẹ̀ẹ́ wọn òun kórìíra sí wọn òun náà ni àtọ́lé wọn mọ̀tẹ́lì ẹni tó ṣe pé ọjẹ́ alimọ̀tẹ́lì tí máa ń kakọyọ lẹ́rìí àwọn èèyàn ní tí tiẹ̀ yóò fi agbára yóò fi gbà á ó kúmọ̀ yìí pé kọ̀sẹ̀ tí ó mọ òun kò sì sí ẹnìkan tọ́já sí pé ó lè yọ lọ́wọ́ wò níbi nǹkan tó ń bá ṣe yóò gba dúkìá dúkìá lọ́nà ìtọ́ yóò bàjẹ́ lẹ̀ lọ́nà ìtọ́ ọlọ́run bá sọ pé àwọn èèyàn yìí kí wọ́n máa lówó wọ́n máa kọ́lé kó wọ́n máa fún wọn ní gbogbo nǹkan òun ò nífẹ̀ẹ́ wọn o àwọn tó ń bínú sí gbáà ò ní wọ́n ṣe nínú alukur'an nínú sọ́rọ́tò ìmáàdìdà ọlọ́run bá sọ pé ayé tẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo lẹ́yìn tó hàrùmọ́tò yẹ máa àhàlọ́gbọ́ àwòrán dáadáa tọ́nà ọba tọ́jẹ́ halal tọ́nà ọba sí lẹ́tọ̀ fún yín ẹ má sí ilé wọ̀ nǹkan tó bá jẹ́ wọ̀ òní yóò máa jẹ́ wọ̀ lọ́dọ̀ náà ọba wa subhanahu wa ta'ala ló sì gbọ́dọ̀ máa jẹ́ wọ̀ lọ́dọ̀ gbogbo èèyàn nítorí bá jẹ́tọ̀ ẹ̀ gbọ́dọ̀ sí ilé wọ̀ tó méjì méjèèjì náà ni nítorí bá jẹ́tọ̀ tọ́nà ọba sí lẹ́tọ̀ ẹ̀ kọ́ gbọ́dọ̀ sí ilé wọ̀ tó ti sí ilé wọ̀ ìtumọ̀ téèyàn bá si se nǹkan lọ́yà sí pé ó jẹ́ ìwọ̀ tó bá ṣe lẹ́tọ̀ọ́ ìbínú ọlọ́ọ̀bá náà ni ọlọ́ọ̀bá sọ pé ṣíṣe báyìí ìkọjá àlà ni ọlọ́ọ̀bá ò sì nífẹ̀ẹ́ gbogbo ẹni tí wọ́n kọjá àlà yálà lérí òfin ọlọ́run àbí lérí àwọn èdè ẹgbẹ́ rẹ̀ látara pé kò sí gẹ́gẹ́ alẹ́ ṣe fún yóò sì lo agbára lé wọn lórí yóò lo epo èyí tí ọjà sí pé ọlọ́ọ̀bá tí ó fún yóò wọn lórí ọlọ́ọ̀bá sọ pé ẹni tó ń bínú sí ni àwọn èèyàn yìí bákan náà àgbọ́ọ̀lìm ẹ̀tọ́ jẹ́ alákòsí yálà ìsí àkòsí nípa gbígbé tọ́lọ́hún níbi kọ́ máa pe nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ọba wa sùlùhánù wàtàlá kọ́ máa gbára lé nǹkan míì kó sì gbé àwọn àdìgúdì òun náà ní kó káàkiri èyí tí ó kó kọ́ ṣọ́ọ̀bù èyí tí ó rí ìmọ́lẹ̀ ẹlòmíì dájú débi wípé ààyè ẹni ó rí ẹran mọ́lẹ̀ látara wípé ọ̀nwá owó gbogbo àwọn kẹkí kẹkí nǹkan báyìí táwọn èèyàn ń gbára lé ìsàbòsí nípa agbègbè ọ̀nà ọ̀bá yìí àbí ìsàbòsí àwọn ẹ̀dá náà yálà nípa dúkìá wọn àbí nípa wọn lúàbí wọn kéèyàn ó bà wọn jẹ́ àbòsí lélẹ́yìí ọ̀nà ọ̀bá sọ pé gbogbo ẹni tó bá já alábòsí pátá òun ò nífẹ̀ẹ́ wọn ọ̀nà ọ̀bá sọ pé àwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo àti àwọn tí ń ṣiṣẹ́ dáadáa fẹ́ ìwọ̀ fi ìmọ̀ òjò ọ̀rọ̀ láàdá àwọn ò ní dùn wọ́n tọ́ba jọjọ́ pé ìdí àlùkìyàmọ̀ wọn ó fún wọn ní ládàá wọn ní pípé torí pé ọlọ́run ọbọ̀ ò nífẹ̀ẹ́ sí ẹ̀ńtọ́jẹ́ alábòsí lára àwọn tí ọlọ́run bá tún dédé sọ sínú alukur'an pé òun ò nífẹ̀ẹ́ wọn o tí ó sì di ọ̀ràn yẹn fẹ́mi àti ẹ̀yìn ká jìnà sí gbogbo orú àwọn èèyàn báyìí ká sí gbogbo orú àwọn àròyìn ìtọ́jà sí pé ọlọ́run bá mú wáyé yìí tí fi máa ń fa ìbínú ọlọ́ọba wọ̀sùpáhán wàtálà ìkórira sí látọ̀dọ̀ ọlọ́ọba fún ẹ̀dá rẹ̀ òun náà ni almustaqbel ẹni tó ṣe gbé ọjẹ́ onímọ̀tòmọ̀tò tó ṣe gbé tinú mi ni màá ṣe ìní gẹ́gẹ́ kẹsí anábì wa muhammed sọ́kọ́lọ́ àwọn àríwọ̀sẹ́lẹ̀ nítòsọ náà ni pé bàtúrò làhàk wọ ẹ̀tẹ̀kọ́rò nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nípa kí ni mọ̀tòmọ̀tò ó ní bàtúrò làhàk yóò rí òdodo kò sì ní gbà yóò mọ̀ pé òdodo ní ọ̀pọ̀ òun sọ ṣùgbọ́n yóò lajú tí yóò lò fẹ́ ní pé àlóhàn ọ̀gbà ti sẹ́ wàtẹ́kọ́rù nẹ́ẹ̀sì àti yẹpẹrẹ àwọn èèyàn máa fojú rí náà àwọn èèyàn kọjá sí pé ẹni tí yóò jẹ alápọ̀nlé lọ́dọ̀ rẹ̀ òun náà lẹ́nu tó ṣe é pé ọba ń rí fún àbí tán káńkà lójú ẹ̀ ṣùgbọ́n tí ọjà sí pé kò ní yóò yẹpẹrẹ wọn yóò fẹnu sáta àwọn ẹni tó wà lẹ́yìn abẹ́ rẹ̀ yálà lọ́mọ sẹ́ni o àbí ní ẹni tí ó ń ṣe nǹkan kan fún un lè tọ́já sí pé ó fi ń rú látọ̀dọ̀ rẹ̀ látara yìí pé ẹni yìí wọ́n kó káàtà sí yóò sọ̀rọ̀ ìbànújẹ́ pẹ̀lú ẹ̀ ẹ̀tẹ̀kọ́rù náà ọlọ́wọ́ sọ pé òun ò nífẹ̀ẹ́ àwọn tọ́já sí pé wọ́n jí olùgbéraga ọlọ́wọ́ bá wọ́n subahana wa ta'ala sọ pé lẹ́jọ́rọ̀mà annahu ọlọ́run bá sọ pé láì ní èméjì nǹkan tí ẹ̀dá èyí ti ń se ní gbangba àti èyí ti ń se ní kọ̀rọ̀ nǹkan tí ń wí jáde ní gbangba àti èyí tó fi sínú ẹ̀mí rẹ̀ kò sí ìtọ́pamọ́ sí ọlọ́run bá wọ subhanahu wa ta'ala. bọ́jà sí pé o lè pamọ́ fáwọn èèyàn ṣùgbọ́n kò pamọ́ fún ọlọ́run ìnáwó la yọ ẹgbẹ́ lọ́sẹ̀gbẹ̀rẹ̀ ọlọ́run kò nífẹ̀ẹ́ sí àwọn tọ́jà sí pé wọ́n jẹ́ onígbèrágà. bákan náà lára àwọn tí ọlọ́run bá tún dìídì sọ pé òun ò nífẹ̀ẹ́ wọn ìkórira ìlọ́jọ́ sí pé òun kórira wọn òun náà ni almofsej àwọn tí ń balẹ̀ ọ̀nà ọba jẹ́ pẹ̀lú nǹkan ìwọ̀ wọ́n kọjá ẹnu àlọ́ ọ̀nà ọba wa subhanahu wa ta'ala wọ́n fi balẹ̀ ọ̀nà ọba subhanahu wa ta'ala jẹ́ ọ̀nà ọba sọ nínú alfaan nígbà tí ó ń ṣe wáàsí fún kọ́rù olówó ìtọ́jà sí pé ó wà láyé ànábì musa aleyhi salatu wa salam ọ̀nà ọ̀rọ̀ sọ pé ẹ̀rẹ̀ kọ́rù máa dèrò láti máa ṣèbàjẹ́ lórílẹ̀ ntí ọlọ́run bá ti ṣe fún ọ ní nǹkan halal kò sí nǹkan tó burú kó o lò fún rẹ nísẹ̀mí ayé yìí kò sí nǹkan tí ó jẹ́ ìwọ́n bẹ̀ kó o wọ́ sọ gidi kó gidi kó mọ nǹkan tó dáa tó jẹ́ nǹkan halal tí èsì nǹkan haram kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. bí o ṣe ń ṣe dáadáa síra rẹ má gbàgbé àwọn èèyàn náà sí dáadáa pẹ̀lú wọn látara owó ìtọ́já sí pé ọlọ́run bá jogún fún ọ sì má ṣe ìbàjẹ́ lórílẹ̀ torí pé iná wàhá lẹ́yọ̀ ẹ̀gbọ́n mọ̀sídẹ̀ àwọn tí ń balẹ̀ ọlọ́run bá jẹ́ pẹ̀lẹ́sẹ̀ ọlọ́run ò nífẹ̀ẹ́ dá àwọn èèyàn lọ́nà láti gba dúkìá wọn àbí tí wọ́n ń ka wọn mọ́lé ni ọlọ́run bò lè fẹ́ sírò àwọn èèyàn yìí lára àwọn tí ọlọ́run bá tó tó dìídì sọ sínú alukur'an òun náà làwọn eléyìí wà. bákan náà lára àwọn tí ọlọ́run bá tí ò nífẹ̀ẹ́ rárá kódà kí wọ́n máa rí jẹ kí wọ́n máa rí wọn ọlọ́run bò nífẹ̀ẹ́ wọn ní alifara àìmọ̀sẹ̀ pé tọ́nà ọba bá sọ fún yóò yàyọ̀ ọ̀rọ̀ lérí eléyìí wá nínú suratul qasas nígbà tí ọlọ́run bá sọ nípa kọ́ọ̀rù ọlọ́run bá sọ pé kọ́ọ̀rù tẹ̀rí tó ń fẹ́ sọ̀rọ̀ rẹ̀ fún yíyí inú ìjọ ànẹ́bí musa ló wà ó sì gbẹ́rù gbarí sí ànẹ́bí musa àti àwọn èèyàn rẹ̀ kí ló fà á tó fi gbẹ́rù gbarí tó kọjá là ní pé àwọn sí owó tó ṣe pé òun ò sí fẹ́ nìkan nínú àwọn tí ó wà láyé jọ́nà lọ́wọ́. o sì fún un débi pé pẹ́pẹ́ ọ̀rọ̀ rẹ̀ owó tó ní àwọn alágbára tó pọ̀ tí wọ́n bá fẹ́ gbé kí rẹ̀ lásán kì í sọ o kí tí ọjà sí pé omi ń sí pẹ́pẹ́ owó ẹ̀ wọn ò lè dàgbé yóò ní wọn la láti lè gbé ṣùgbọ́n àwọn àjọ rẹ̀ ń sọ fún yín pé akérè ọlọ́run bá kò sì wá ní dáa kó fi jásí pé ó tún fi máa ya pa ọlọ́run ọba wa subahana wa ta'ala má ya ayọ̀ kọ̀rọ̀ làtàfà má ya ayọ̀ kọ̀rọ̀ ìtọ́nà ọba ti fún ọ lò sí ọ̀nà ìtọ́já sí pé ó jẹ́ halal ni má lò sọ́nà haram torí pé iná lọ́ha la yọ̀ ẹ̀kọ́ ìfàṣẹ́ ọlọ́run bò nífẹ̀ẹ́ sí àwọn tó ṣe pé wọ́n máa ń kàkọ́ nípa kàtọ́nà ọba sì fún ọ ní dúkìá tí wọ́n fi ṣe iye ayọ̀pọ̀rọ̀ lé lórí. bákan náà lára àwọn tí ọlọ́run bá tí ó sọ sínú alukur'an gbọ́wọ́ nífẹ̀ẹ́ wọn ní alkawan ẹ̀ńtọ́jú oníjàmbá yóò sàdé fáwọn èèyàn ṣùgbọ́n ìjàmbá ni yóò ṣe àwọn nǹkan ìtọ́já sí pé yóò jẹ́ kẹ́mi àwọn èèyàn balẹ̀ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí yóò padà sí jàmbá wọn ni tọ́ba fẹ́ gbàsẹ́ ẹnu rẹ̀ ó tún gan-an pé à ah, bí òun ṣe wá rí yìí ṣe lérò pọ̀ lè sí jàmbá yìí tó sì já sí pé gbogbo nǹkan ti ń sọ yìí irọ́ ni tí wọ́n bá gbé nǹkan fún lè dọ́jà sí pé ó jẹ́ àmàánà tí wọ́n bá ti kú ò tí ojú ò tó má nǹkan àmàánà yẹn yóò lò fún rẹ̀ ara jàmbá lélẹ́yìn wà gbogbo ọdún padà téèyàn fi máa ṣe jàǹbá àmọ́nà lè tọ́já sí pé wọ́n fọkàn táyàn ṣùgbọ́n látara ikọ́ lérò pé ẹ̀tọ́ fọkàn tóun kọ̀ mà yóò wá ṣe jàǹbá rẹ̀ lẹ́yìn àbí yóò ṣe jàǹbá rẹ̀ lójúkorojú ni ọlọ́run bá sọ pé àwọn tí ń ṣe jàǹbá òun ò nífẹ̀ẹ́ wọn rárá ló tún lè kọ́ mà ọlọ́run bá sọ nínú àlùfáà yìí pé iná mọ́ ayọ̀dẹ́ fi wà nílẹ̀ bí ìlànà àmọ́nù inna allah la yuhibbu kulla khawanin afi ọlọ́run bá sọ pé òun ló wọ́n máa dáàbò bo àwọn mòmìnì kó lọ́wọ́ sùtá ìtọ́já sí pé kẹfẹ́rí yóò fi máa kàn wá ọlọ́run bò nífẹ̀ẹ́ sí ẹ̀ńtọ́jẹ khawan èèyàn tó ṣe pé tí wọ́n bá fọkàn tán yóò ṣe jàǹbá ni ẹni tí ó fọkàn tán padà kábàámà yìí pé ah, ta ló ní kí n fọkàn tán irú ẹni yìí bákan náà ẹ̀ńtọ́ jẹ ẹlẹ́sẹ̀ tó ṣe wípé ó lè pampa lórí ẹsẹ̀ dípò kó túbà kò ní túbà kò níbẹ̀. bákan náà lára àwọn tí ọlọ́run bá sọ wípé òun ò nífẹ̀ẹ́ sí rárá bó tilẹ̀ kọ́ máa ó ní almustrif ẹni tó ṣe wípé ọjà alákọ̀yọ yálà látara pé halal òun náà nílò o àbí haram Isi àkọyọ ojúpàdé méjèèjì ló lè gbà wá ẹn tó sẹ́yìn pé owó rẹ̀ tó náà bá fún ibi haramu nílò sí mọ́sírífù ni alásìjù alákọyọ òun náà ní irú ẹni bẹ́ẹ̀ sọ ẹn tó já sí pé ọmọ kankan tó kàn ju wípé ibo lòun tó fẹ́ náwó sí àfikún òun yí ẹ̀yìn ìyá àwọn tó ti kú láì mọ iye ọdún kó wọn yí padà àbí kọjá sí pé etí fowó rẹ̀ rà ó lọ sí sìgá tẹ́tẹ́ gbogbo àwọn nǹkan tí ọjà sí pé ọlọ́run bá ti léèwọ̀ tó clear nínú alukur'an òun náà ní fi owó rẹ̀ ṣe mùsùlùmí ni alákọ̀ọ́yọ ni onínà àpàní. bákan náà lẹ́nu tó ṣe é pé ó tún na sọ́nà halal ṣùgbọ́n.

kájínà sí gbogbo àwọn àròyìn tí ọlọ́run bá sọ kalẹ̀ yìí nínú alukur'an ká má bàa jẹ́ ẹni tó ṣe pé ọlọ́run bá ò nífẹ̀ẹ́ sí ọlọ́run bá sọ eléyìí nínú alukur'an torí pé ìnífẹ̀ẹ́ sí èyí tí ọlọ́run máa ń nífẹ̀ẹ́ sẹ́rú ẹ̀ ọlọ́run bá ò ní dìídì sọ fún ẹ pé alágbáyà mo nífẹ̀ẹ́ ṣùgbọ́n látara nǹkan tẹ́yìn bá ń ṣe lónà òfin màmá yín pé sọ́nà látara nǹkan tí bá ń ṣe ni ó fi máa mọ̀ yìí pé ọlọ́ọ̀bù ò nífẹ̀ẹ́ wọn ìyẹn lọ́kàn tó yẹ sí pé ọlọ́wọ́ bá ń sọ àwọn nǹkan wọ̀nyí láti lè pe àkíyèsí wa sí wípé ká jìnà sí gbogbo orú àwọn ọ̀rọ̀ ìbáyìí torí pé òun ni yóò sọ wa kúrò níbi nǹkan tí yóò ṣokùnfà ìtọ́nà ọba tí ó fi kórìíra sí wa. bákan náà lára nǹkan tí ọlọ́wọ́ bá tí ó sọ nínú alukur'an tí èèyàn máa ń ṣe tí ìfi òun ni alfaq ìmọ̀ ṣe ìyára yálà ìyára pẹ̀lú tọ́nà ọba ṣe fún yẹn ni o àbí tọ́nà ọba ṣe fún àwọn tó súnmọ́ yẹn yálà ọlọ́wọ́ bá fún lọ́wọ́ ọwọ́ fi ń ṣe yàrá sẹ́lòmíì àbọ̀ fún ní ipò ọwọ́ fi ń ṣe yàrá sẹ́lòmíì àbí ọwọ́ láti délé tọ́ da ọwọ́ fi ń ṣe yàrá ibi ta ló bí wọ̀ gbogbo irú àwọn nǹkan wọ̀nyí èyí tó kún ọ̀dọ̀ àwọn èèyàn míì tí wọn yìí lákàkún ẹ̀ ọlọ́run bá subahana wa ta'ala sọ yìí pé òun ò nífẹ̀ẹ́ sí nínú alukur'an nígbà tí ọlọ́run máa ń sọ nípa lukman wá sí èyí tí ó ṣe fún ọmọ rẹ̀ tí ọlọ́run bá dídí kọ sílẹ̀ láti lè jẹ́ ẹ̀kọ́ fún gbogbo òbí àti ọmọ pátá ọlọ́run bá sọ pé. Luqman ọsọ fọmọ rẹ pé wala tusahhir khaddaka linnas wala tamshi fil ardi maraha inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur. ìrì ọmọ mi la tusahhir khaddaka linnas máa wúwa èyí tọ́já sí pé yóò máa tọ́ka sí pé òun sì gbéraga kí wọ́n bọ́ sọ̀rọ̀ kọ́ wá kọ ìpàgọ́ sí wọn àbí kọ́ kọ èké sí wọn kọjá sí pé òfin sọ yìí pé ọ̀rọ̀ tó ń sọ kò ní ìtumọ̀ lọ́dọ̀ mi èèyàn lè fi ọ̀rọ̀ ó lè fi ṣe ìgbéraga ó sì lè fi ìṣesí ó lè fi ṣe ìgbéraga mi nígbà tí lukman kọ́ fọ́mọ rẹ̀ láti lè má ṣe ìyẹn àti ìgbéraga èyí tí ń kọ̀ fún èyí tí yẹn máa fi ìwà ṣe ni èyí tí ó kíláàjù òun lè tọ́já sí pé èèyàn máa fẹnu ṣe tọ́ba ti lè fi èyí tọ́já sí pé fi èèyàn máa ń fi ìwà sí tọ́ba ti lè filẹ̀ èyí sí pé yóò jẹ tẹlẹnu yóò filẹ̀ torí pé tẹlẹnu yẹ ó clear ó sì burú ẹlòmíì yìí pé má máa wo ìwà mutumutu sáwọn èèyàn pẹ̀lú kọ́ ọkọ̀ ìpapọ̀ sí wọn àbí kọ́ síbi làákàkọ́ sí kẹtẹ́ ń sọ wọlé ẹ̀ ń ṣe fìlà àrùn ní márùn-ún níbi ìrìn rẹ náà má jẹ́ ọ́ hàn bẹ́ẹ̀ ní ti gbéraga máa rìnrìn ẹni tó ṣe pé ọjọ́ mọ̀tàkà bẹ́ẹ̀ ẹni tí gbéraga máa torí pé ọlọ́wọ́ bá wọn subahana wa ta'ala kò nífẹ̀ẹ́ sí muhtal muhtal ẹni tó ṣe pé ọ̀nà ó ní àwọn kan tó náà bá ṣe fún un ṣùgbọ́n ti fi ń ṣèyànga lérí àwọn míì yálà lówó nípò lẹ́wà lọ́mọ ní dúkìá ó fi ń ṣèyàn ránṣẹ́ lómi fàkóò lẹ́tọ́ ṣe é dé ohun gágá kọ́ ló ní èyí tí fi ń ṣèyànrà ṣùgbọ́n ẹlòmíì ni kọ́yàbà bẹ́ẹ̀ àbí yẹ àbí fámílì ẹ̀ sọ̀rọ̀ àfi ń ṣèyànrà sẹ́lòmíì lè tọ́já sí pé irú ẹ̀ náà ń ṣẹlẹ̀ ní ìdílé sí ìdílé ó sì ń ṣẹlẹ̀ ní ìránṣíran yorùbá ọgbà yìí pé òun ló ń dáa ní nàìjíríà àwòsàn sọ pé rárá òun ló ń dáa jù yíbo náà sọ pé òun ló ń dáa jù ìwà yìí tí èsì ìwà islam òun tó sì já sí pé ọlọ́run ọba kórìíra kò nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tí bá ń ṣe báyìí nípa ti eléyìí gbogbo àwọn àròyìn yìí tọ́já sí pé ọlọ́run ọba so nínú àlùkùrán yìí àti tí a mẹ́nuba kárí pé a jìnnà sí ká má bàa jẹ́ kan lára àwọn tí ọlọ́run ọba ọ̀sùn àhánà wọ̀tálá. tí yóò máa kórira sí tí ò ní nífẹ̀ẹ́ sí kí ọlọ́run akẹ́ ọ̀sán ẹni kan wa kọjá kí a jẹ́ olólùfẹ́ ọlọ́run bá wa sọ̀rọ̀ àwọn àtàlẹ́ kọ́ má jẹ́ ká jẹ́ ẹntì ọlọ́run bá tí yóò máa kórira sí tí yóò máa bínú sí ọlọ́lá ìlà ìlọ́gbà aláhùn máa ń sẹ́lẹ̀ islam wa mùsùlùmí wa adéla ṣẹ́kì wa mùsùlùmí wa lẹ́mìíràn àdáàdà àdáàdì aláhùn máa ń bá عظيم ربنا ورب كل شيء خالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والحق